بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ولا حول ولا قوة إلا بالله فقط الإيمان سلام الله عليكم ورحمته وبركاته وعليكم ورحمة الله وبركاته ṣe lọ́rọ̀ fún wa láti jókòó tàlẹ́ ìdíyẹ́ di ojúkọ̀nà kan ṣàfihàn pẹ̀ra wa sí àti ìdíta ń tara wa jí tàbí ń wà fún orí ọlọ́run tàbí ọlọ́run wa kí a ní àǹfààní orí ẹ̀kọ́ láyé kí a sì bẹ̀rẹ̀ ọlọ́run sọ ní àtọwọ́gbà fún wa a mọ̀ wípé ó tẹ̀lé pé ó ti tó ọjọ́ mẹ́ta tàfsírò ni wọ́n máa sábà wáyé ní ọjọ́ àtàlátẹ̀lé ìtọ́kàgùn àbí ilé ìtọ́parí òun náà ni a tún tẹ̀síwájú inú tọ́rọ́tò ìgbà fọ́ra làwọ̀ tẹ́lẹ̀ tàǹbàrọ̀ a sì ti wà ní àyà kẹrìndínlọ́gbọ̀n àyà tàbí kéèkì àwọn ọ̀rọ̀ ń bá bọ̀ ó ní wípé pé Adam alayhi salam tí ọlọ́run bá dáa tó sì fi sínú ilé ìfẹ́ rẹ̀ kó máa gbélé àlùjánnà bákan náà ọlọ́run bá dá ìyàwó àwa lára rẹ̀ àwọn méjèèjì ń gbélé pẹ̀lú ìbámu sí bí ọlọ́run ṣe pèlúgbú pé wọ́n máa gbé bẹ̀ tó tún fi wá débi wípé wọ́n tún kúrò níbẹ̀ nínú àlùjánnà ní ìbámu sí bí ọlọ́run bá fi kọ̀ dára rẹ̀ àti àwọn sábàbí tó rọ̀ mọ́ nínú àwọn àyàtọ̀ àti kàkọjá ọlọ́ọ̀bá wá sọ fún ẹgbẹ́ kúnnà ya adam ọkúnnà ya adam kún àbí ìgbẹ̀lá ti gbé وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أيوة إنه الجنة لا بدأ فيه ọlọ́wọ́n ní ẹnu jẹ́ ìdí ìdíwọ́ rọ́gọ́dán nírọ̀rùn ayé kò ṣe ẹ máa jẹ ní tó bá wù yìí nínú ọgbà náà wọ́n la sápá ibi kan wá bẹ tọ́lọ̀ yọ tó ṣe fún wọn tí ti ẹ láti máa mú ẹ̀rí wípé aláàlú pọ̀ ju àrọ́ọ̀mù lọ àti kọjá lórí ayé ìtẹ́lẹ̀ wọn ká mú un láti bẹ̀. igi yìí nìkan onígbà tó tẹ̀lé pé àìwípé á lè ṣáájà ọ̀tà gbèsàárì àti ṣàdáyẹrí igi yẹn ó ti nínú وكلا منها رغدا حيث شئتما bọ́gbà ìṣètò ìyọ́lọ́nà ó ti ṣètò ọmọ jẹ́ńbẹ̀ gbogbo ń tẹ́bá fẹ́ àti bí iye nìkan ọ̀tàkó náà nínú ọ̀dọ̀ ní tẹ́bá jẹ́ àwòsí àníwọ́n tàbùkù wọ́n fẹ́ sàwòsí ara wọn wọ́n gómìnà àbí nínú ọ̀sán ẹ̀ṣẹ̀ ni nínú ayé yìí náà láti tún mú tí ẹ̀yìn bá ti yakọ ọlọ́run torí gbogbo tọ́lọ́run fẹ́ àti òfẹ́ ọlọ́run ti kíyà ẹ̀ òtítí kì í sọba tó rú wa lójú àwọn èèyàn lánàá rúra wa lójú ìyẹn lè mẹ́ta oṣù mẹ́fà ni mo ti fẹ́. tí a ti bẹ̀ wọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n ti gbà ọlọ́run fún ẹjọ́ ilé ìrìn ká tó máa sùn torí ẹ̀rọ jẹ́ pé ìbàjẹ́ ọlọ́run máa ń sọ̀rọ̀ wa pé àkọsílẹ̀ àkàlẹ̀ àná ti ọlọ́run fẹ́ ká mọ̀ ní pé gbogbo tẹ́ gbogbo tí mo fẹ́ àti tí mo fẹ́ mo ṣàlàyé fún mi. ibi tí máa ń lẹ làwọn èèyàn ti máa ń lọ síbi wípé bó a ń tẹ̀sí kan torí kó kéré bẹ́ẹ̀ ni ẹ̀rí sọ fún amẹ́sì táwọn ìṣẹ̀ kan tóbi ayà kùránì jẹ́rìí ọ̀rọ̀ àrẹ́bẹ̀ ọ̀hánà sọlọ́wọ́ òtàrà àìsọ̀lá ọjọ́ ìṣẹ̀bá ìṣẹ̀ kan tóbi. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمن nígbà tí ọlọ́run bá ń dú àwọn ẹni rẹ̀ ó ní wọ́n máa jìnà sí nuwaya kankàtì kàbáyọ̀ ìdíkù àwọn ìpè gbáǹtọ́sù gbáǹtọ́sù wọ́n ní fàwa àtàwọn àbàjẹ́ tó hàn ní làbìlànà làmọ́mà ní máa kù nínú àtìlẹ́yìn wọn àti àwọn ẹni rẹ̀. àwọn onímọ̀ nínú tàbí ọwá tó là mọ́nà sí àwọn ẹ̀ṣẹ̀ tí ò fún ìtọ́nà ọba sọ̀rọ̀ tí ò sẹ́dá kan tó lè ń nínú kíra wa sí àǹkà ìgbésàtò làfáàn ní ọjọ́ ọ̀la ń kà bọ̀ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lè wọ́n ń sọ̀rọ̀ kan láàrin kan wọ́n ní tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ tó máa ń mà dẹ́ṣẹ̀ yìí pé ó kéré èròǹgbà tó fi dẹ́ṣẹ̀ ọ̀dì ńlá. lẹ́yìn náà ní pé ẹni tọ́ ọ̀sẹ̀ ẹni tó tóbi ni ẹni tí èèyàn tẹ̀ bó ti tẹ́lẹ̀ wọn kéré tó àwọn ọ̀sẹ̀ ẹni tó tóbi. èso bẹ́ẹ̀sì mọ̀ ni pé èso omi tọ́nà ní kí wọ́n mọ̀dé bẹ́ẹ̀ tí wọ́n padà jẹ ọlọ́run ọba jẹ́ ká mọ̀ yìí pé ó fi pàtàkù náà nínú ọ̀dọ́ ìmí ẹ̀rí ẹ̀jẹ̀ rẹ̀ bá mo sọ lẹ́ẹ̀kan mo ní ọjà ọlọ́run bọ́lọ́run ṣe master plan nínú fàdídá tó lọ́wọ́ bá sílẹ̀ ó sì mọ̀ tó wọ́n kó bẹ̀ ó sì mọ̀ tó wọ́n kúrò àwọn onímọ̀ ìlú ayé kan nínú nínú nínú àwọn na àti báńkà yìí náà ní tọ́lọ̀ tó lọ sórí jù pàtàlákọ̀ à ń bọ̀ alẹ́ pàtàlákọ̀ àádánù lẹ́rọ̀ bìí kalẹ̀ náà pàtàlá bá ti ọlọ́run ti

láti fi mọ láti fi tún ayé wa ṣe láti sọ wá dẹ̀lẹ́ ẹlẹ́sìn ẹni tí ó sì ibẹ̀ ni òun ló bí ṣe kan. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه sábàbí lọ́lọ́n pẹ̀lẹ́ ìṣe èṣù àzálàhùmà ọ̀sọ̀ wọn tó sọ wọ́n dọ̀ láti dé ó sọ wọ́n dẹ́n tó yẹ ọkọ̀ ọlọ́run nínú kẹrọ àmì fa àzáàlà húmà ó yẹ wọn ó yẹ àgbà mọ́ wọn dì àga kẹ́ ó sọ wọ́n dẹ́n tó kó láti dẹ́ náà wọ́n bọ́ sí ibi tí ó dàbí àlùfẹ́ náà sí dàbí bẹ́ẹ̀ nínú sẹ́mi. فخرج هما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو الله ما يسمح عليه اهبطوا على البوت من من فوق ó túmọ̀ sí pé ní ọ̀rọ̀ táwọn mímọ̀ sọ àyè kan ní pé sórí ilẹ̀ ń bí ìbítù ẹ̀sọ̀kalẹ̀ ìzílù ẹ̀sọ̀kalẹ̀ báàdùn fún lè bá dín àdúgbò báàrù fún ìbáájú àdó ibi tẹ́ ìsọ̀kalẹ̀ sí yẹn ẹ̀rọ máa bára ní sọ̀tà ń bẹ̀. àwọn onímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ àkọ́kọ́ wọ́n ní pé adam ti tọ́ lè adam wà hàwá wọ̀lẹ̀ háyà sí ọ̀ṣẹ̀tọ̀ nígbà tó yẹ kó sọ pé báàlù fún ọ ti olóra láìsẹ̀ gbogbo oyin àwọn ọwọ́ àti ìrànlẹ́ òní bẹ̀rẹ̀ ayé náà lọ. tòbọ́ wá tẹ̀ ẹ̀jẹ̀ pé inú ọ̀rọ̀ bí ìrọ̀ wa tá àti ìwà táyé láàárín à ń kó wa pọ̀ ṣùgbọ́n àwọn tí yẹn kí ìsìnjọ́ náà lọ́hùn ni wọ́n kọ́kọ́ dá kọ́ bí. Adam Hawa àti àti ìṣètọ́n ẹ̀ máa sọ yìí. ìkọ́lé ìdàfà tàbí onímọ̀ nínú tafsir olófẹ́yìn ìdínà bá àtọ́jú àbá ọ̀tá ara rẹ̀ onímọ̀ púpọ̀ ìyá fi púpọ̀ kù nínú tafsir bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ti tọ́sí lọ́sọ̀ ìmọ̀ nínú àdúmọ̀ ní ìtọ̀sọ́là pápá jùlọ tafsir àti fẹ́ gbọ́ alàǹfẹ́rò ní ẹ̀yìn pẹ̀lú mọ̀ní olùmọ̀ hassan wọ́n ní adam wà hawa wàlúwàsíwàsá wọ́n ní adam àti hawa ni àti oríròyìn tó bí àṣìṣe yẹn tí wọ́n fi kọlu tí wọ́n fi yàgbọ́ ọlọ́run àwọn ìlú náà sọ bẹ́ẹ̀ nínú àwọn mú kàṣíyà àti nínú ọmọ ayẹ̀ pé ọlọ́run sọ aláwọ̀n kalẹ̀ sórí ìlàyé tàwà yìí náà ni ọlọ́run wọn ní bá lókun lè wá nínú àlúwú wọ́là fún ìlà áwùjọ inú ìtàkọ́rù ẹ̀nà ìgbélẹ̀ lórí ilẹ̀ ń bí wọ́là fún ìlà áwùjọ inú ìtàkọ́rù wọ̀mọ̀tá àwọn ìlàkín ẹ máa tẹ̀mí lè fi gbà tó bá yọ lọ iná ní làwà yìí ìgbà tó bá yẹ lọ lẹ́nu kọ̀ọ̀kan wa ìgbà tó bá yẹ lọ lápapọ̀ àwọn oníkà ànímọ̀ kankan ká àtìlẹ̀ ní lẹ́lẹ́ àwọn oníjàkàjàkà mo ti lọ ìwó báwọn àwọn. ká máa ń sọ ráhùn àwọn rámàràmá jákàjàká lẹ́mọ̀ gbọ́dọ̀ àwọn sọ pé ayé parí ní ìtura yìí ó yẹ gidi torí ni àwọn àwọn náà kọ́ ń ẹni tí ti ń sọ bá yóò parí tó bá ẹ yìí kan àwọn táwọn aládáyé bá jú wọn níjókò ìlú wọ́n ti ń sọ ti pẹ́ ẹ̀yìn tẹ́ dáyé lẹ́yìn ìwà oní ilé ìnà ìgbọ́ kan ó sọ fáyé parí bàbá ayi ọ̀kan náà tún sọ ń bàbá yóò ní ilé ìnà ayé ọ̀nà láti máa gbádùn ẹ̀mọ̀ jẹ́ ìgbà tó bá náà ó tún bẹnu àwọn àpáàmì yorùbá náà tí wọ́n sọ pé ọlọ́mọ ti àmọ́jà ọjọ́ lọ́jọ́ lọ ta ní manipulate ẹ̀ láwọn tí ń tọ́jú ẹnìkan fẹ́nìkan tọ́tọ́jọ́ kan fẹ́nìkan ìlọ́bí látọjọ́ rẹ̀ tọ́jú ọlọ́wọ́ bá ó jẹ́ ká mọ̀ lọ́sọ̀dọ̀ àmì wa Muhammad sallallahu alaihi wa sallam wípé ń bàtẹ́ ìlú ti dára wa nínú rọ́hìn nínú oyún nínú ọ̀yẹ̀ ìyá ni wọ́n ti فيؤمر بأربع كلمات فوقمين في في المثل بين والليالي بكتب رزقه وأجله وعمله وشقي أو وشاهد wà ájà ìgbà tí ó lò ìgbà tí ó lò wọ́n sọ fún ọ̀tún la lọ padà wà á lọ́mọ sáájú ìjẹta ti lọ oṣù kan ọdún kan ogún ọdún ọdún. حديث إن القدس روح القدس نفث في روحي أنه لن أنه لن تموت wípé láńtàmúta lọ́tún ẹ̀mí kan ní kú hátà tàstọ́fì àríkọ́ha títí tó fi jẹ tọ́mọ̀ ní òjò tán wà ájà láha tó fi lọ tọ́lọ̀ ní òjò tán ọ̀tẹ́kùnlọ́ ẹ̀páyà ọlọ́run wà ájúmọ̀lò fìtọ́lá ẹ̀ṣẹ̀ dẹ́ẹ̀dẹ̀ ẹ má jàrí ìwádìí wádìí ẹ má jẹ́ pàyà ọ̀rùn ẹ má sọ pé tó bá gbà lẹ́sìn ẹ o ní ìlú náà rí sìn tí tó fi lo àjọsọ́lọ̀ ní ó lò tán tó sì fi gbìn tọ́lọ̀ ní ó lò tán méjèèjì yàtọ̀ síra wọn ó lè má papọ̀ lẹ́ẹ̀kan náà èèyàn lè má ti lọ́jọ́ tán kó ti jẹun tó jẹ tán gbogbo ẹ̀ náà lẹ́sìn rí pé bóò ni o bóò lára wọn o bóò lára wọn o wọn ò jẹun láti jẹta kò ní jẹun mọ́tẹ́ni lọ́sọ̀rọ̀ tó dákó tí ọ̀rì làwọn ń kà táà máa rí nǹkan tọ́ka sí ó súnmọ́ kí mọ́nì wa náà ti kó má tún sí ìlágbára káwọn ti gbàgbọ́ yìí. títí máa papọ̀ lẹ́ẹ̀kan náà àwọn ní lágbájá àti lẹ́wí ìdí ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà ni àní wọ́n jẹun lọ́wọ́ lálẹ́ àná bẹ́ẹ̀ àní jẹ lọ́wọ́ lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. إذن وثلاثة الإمام القرطبي لم يقول إخراج الله تعالى آدم من الجنة وإباته منها عقوبة له wọ́n ní kìí ṣe pé ìyà ló fi jẹ́ àwọn tó ń tẹ̀sí ilẹ̀ yorùbá náà máa ń sọ bẹ́ẹ̀ pé ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ ẹnu torí kó jẹ́ èso ọ̀dà àkọ́rọ̀ kan bẹ káàkiri máa ń sọ wípé ọ̀tọ̀lẹ́ tí ó mú kinní kan ọ̀tọ̀lẹ́ tẹ́yìn kan ta ló rántí náà <laughs> ẹni tí ayé bọ́ọ̀lẹ̀ gàdá ni wọ́n á báyé gan ni sọ fún wa pé kì torí sójú ìṣó láti wá hàn lónìí á ń bèèrè àwa. lèánàwó àhàbákàwó báàdà àǹtàbà àlẹ́ tó lẹ́yìn tọ́lọ́run forí jì ló sọ kalẹ̀ sáyé wàkọ́bì làtọ̀ ọ̀bátà ti gbà títú báyìí rahma ìkẹ́ni máa tẹ̀lé ló fi ròyìn ara ẹ̀ ló spread ọ̀rọ̀ yẹn sínú alùpùpù pé wà ó wà arọ̀hámù arọ̀hìn wọ́wọ́ tọ̀wọ́ àbọ̀ rọ̀hìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rọ̀hìn rọ̀hìn rahman torí náà ta fẹ́ mú bí ni pé ọlọ́run ló ní ayé àti gbogbo ìrìn àjò ọbẹ̀ o àwa ni ká mọ̀ ní pé ọjọ́ ń lọ níta àfẹ́bì lónìí ìgbà tí ó tàn ọlọ́run ló mọ̀ àwa ni ká mọ̀ ọjọ́ ń lọ ẹsẹ̀ lẹ́yìn náà ní tọ́pìkì kan ọjọ́ ń lọ ẹgbẹ́ náà sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń loko tẹ́ ẹ bá ń loko tẹ́ ẹ náà sọ bẹ́ẹ̀ èsì tẹ́ ẹ̀ máa sọ bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ àlùkìyàmù tẹ́ ẹ̀ máa nára yín létí bẹ́ẹ̀ ìjà sì ń dábàá sí láti ojú rẹ̀ ọlọ́run bá láyé ìtorí pé ọjọ́ ń lọ. mo sọ̀rọ̀ àfọ àwa àdòkó sí sọ̀rọ̀ jimmy bilal níwò. mo wà lọ́dọ̀ wọn jọ kan lọ́ba àtàlékún dáadáa wọn wọ́n ní mo rò ó tún kọ́ lẹ̀ mo tún kọ́ kéétọ̀nà kan kéétọ̀nà méjì níbi tó tún yóò fi máa kọjá lẹ̀ ọ̀rọ̀ ń gẹ́gẹ́ bí mo fẹ́ sọ mo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ wáyé mo ní láàárọ̀ n tó tíráàpù wọ́n ní táwọn kúrò náà ní bó ṣe wá sí rò àwọn ti kọ́ lẹ̀ pé ọ̀rọ̀ yìí lágbára yẹn bá bí mílíọ̀nù lọ́la àti ìyá rẹ̀ sọ̀rọ̀ lọ́n kádàrà tó nínú jẹ́ nìkan ní tó wá sáyé tí wọ́n bá wá bí mílíọ̀nù lọ́la àti ìyá rẹ̀ ó lọ fi ṣe lò ó ìyẹn ni pé kí eh, ni màá fi dáhùn kí ni màá wí ẹ bí ojú ọ̀rọ̀ àpá wa nìkan ẹ jẹ́ náà máa gbéra wa léèrè bẹ́ẹ̀ ánsà tí ó wà ní fún ìbéèrè yìí excellent ló máa jẹ́ ìdáhùn gidi ni wà ní fún ìbéèrè yìí láàrin ìwọ àti ọkàn tí ń bi ọ́ léèrè tuntun wọn bá bi mí léèrè kí ni màá wí ọlọ́run níbi mo ṣe lónìí torí pé báyìí ìsàn àlà nàfìdí fàṣeyọ wàlẹ̀ wàhálẹ̀ fọ́ọ̀mù àgbẹ̀ òkùnkùn oníkùn onínú mọ̀mọ́nú bí yóò bá fi àwọn nígbà táwọn tẹ̀ sọ bẹ́ẹ̀ kì ṣe koran ni wọ́n tú ó kàn bá mọ rẹ́gí ni àwọn àdámọ́ àdámọ́ ń bẹ́nu táwọn fi ṣe ẹ̀rí ẹ̀rí ẹ̀sìn o àdámọ́ tọ́lọ̀ ń dá wa mọ́ ó pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn sọ àlùkò ránkà lórí tó ṣe déédéé ara láwùsù ìta kí wọ́n bá bí ọ léèrè mẹ́jọ sọ pé láwùsù ìtù tí wọ́n bá bí mí ìwọ ló dèrè àrẹ lè pé láwùsù ìtù tí wọ́n bá bí mí badian nínú mú ìhádà sí ní ọ̀rọ̀ ìsìn ẹ̀sìn Islam torí tọ́lọ̀ torí ẹ̀dá wa ibi tó ti gbé mi sínú àtọ́lọ̀ yìí bẹ̀rẹ̀ ìtura ìlọ́wà الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل إليك àwọn tẹ́rẹ́ nígbà tó fi ń dáa sọ̀kalẹ̀ fún wa nẹ́bí sọlọ́dọ̀ ọ̀sọ́lẹ̀ àti ń dáa sọ̀kalẹ̀ kí wọ́n náà tó dé وبالآخرة هم يوقنون kí wọ́n sì náà dájú ọ̀lùkìyàmà tẹ́ẹ̀sì أولئك على هدى من ربهم àwọn ni wọ́n ń bẹ lórí ìmọ̀nà tó tọ́ جعلني الله وإياكم ọlọ́run jẹ́ kó kà ní àtẹ̀yìn mọ́ mọ́ abìrẹ̀ léèrè tí náà mọ̀ bìrà léèrè sínú wọn mú wa àbáwọn tó tẹ̀lé wọn إن الذين كفروا سواء عليهم لا يؤمنون ẹ má wulẹ̀ dààmú tàwọn àlẹ́ àǹdárútàhùn àmúlàǹtún lórí hùm láàrin òyìnbó bẹ́ẹ̀ wá sí ọ̀la ọmọ lẹ́gẹ̀rẹ́ sẹ́nu wọn lọ́wọ́. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم أصلا في كيف يسأل كان لو كان رجي wàhálà sámùí etí ti di wàhálà abẹ́kọ́rin ìdáwàtún wàláhùn àbábùn kásímù ìhánàlá wàlá àwọlà wàlá kó ọ̀tà ilá ìlà ní èdè lábọ́wá tí wọ́n bá kọ ogun tí wọ́n fẹ́ kọ tán tí wọ́n ti báyìí pè kò sí nǹkan mìíràn kọ mọ́nu eléyìí ti fi gígùn kò sí dáadáa tí ó wọ ọkàn àti tí àtijọ́ ẹ̀ ìdíjọ lọ́ọ̀tà ọ̀sàmà táwọn náà lò fún wèé tí àwọn ni wọ́n ti sáǹtẹ̀ bẹ́ẹ̀ bá kàn kankan ní ẹ̀ wo èmi nìké tẹ́lẹ̀ kankan níta ẹ̀kọ́ sísàlẹ̀ sam irrelevant kò ní kankan ṣe ẹ̀bà ó yẹ̀ mí ọlọ́run bẹ́ẹ̀ lọ sàwọn kan. mo ti wà ní mọ́sálásí kan rí èmi àtàlábáwà làjọ ń ṣe wà a ní ṣe wà àti wọ́n bá wà lálejò láti orílẹ̀-èdè tàbí àríbíà àwa ń fún àwọn Yorùbá ní káàkiri sọ wípé wọ́n sì sọ̀rọ̀ lórí ìṣèdánù bìbí àgbọ́yé súnà ìtàgọ̀ ọlọ́run àti súnà mẹ́lì tuntun lórí ẹ̀ ẹnìkan sì sọ ní náà lọ́run wàlọ́ àìsí ìlọ̀sán tó fi sọ gbólóhùn ẹnìkan ẹwọ orílẹ̀-èdè sàgbà àríjà sí nàìjíríà ẹwọ́ye ṣé kìlómítà náà lápẹ̀ àti ewu ewu rí èèyàn wo dé sánà ó sì ti kúrò láyé torí tó ń bọ̀ àdéhùn àti nàìjíríà ẹwà ogun ti pàdé ẹ̀ òun sọ sí ó ń bẹ lọ́kàn àìmọye yorùbá bẹ́ẹ̀ láwùkù ìta ní bá bí ọ ní ẹ̀rì kí ló wù yí bára wọn bá ní ọ bóyá bá tara wọn ìwọ gangan mọ̀ ọ́ nígbà tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn bá ti fi di tọ́lọ̀ ti kí ilẹ̀ kò sóri láàrọ̀ kódà nípa ayé ìgbà kò sóri láàrọ̀ mẹ́rin náà kí sáà kí á nìkan. ìran kẹta ń kọ́. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين سنو ولوا آية إذا بẹ̀rẹ̀ سورة البقرة لọ́lọ́n ti pín ìrìn ẹ̀kú mẹ́ta مؤمنون كفار منافقون ومن الناس من يقول آمنا بالله eléyìí pọ̀ nínú ìsìlámù lẹ́yìn bá àwọn èèyàn sọ pé agbọ́lọ́mùbá gbọ́mùsùn mi ni wá قبل يوم الآخر وما صلى جالس يا أما عن بيني وما هم بمؤمنين أما لو دون مؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله ربهم ولا بقى ربهم ẹ̀sìn ní ọba tí ò fi sàn yorùbá náà ní ìbìnú kù wàlẹ́dí na àmì wọ́n bèèrè bí fáwọn rí mú ní òdòdó tó jọ́ lódòdó nínú ìmánì wọn àwọn rí wọn tàn. wa ma yukhadi'una illa anfusahum. ara wọn ni wọ́n sì tàn orí ara wọn tàn jẹ́. máa yash'urun and they máa ń tí ò ní sí ilẹ̀ wọ́n máa sọ fún pé àà iná dánrò ilé ìwò lọ́tún lójú ẹ̀sùn lè láì ọtí ẹ̀dùnga bárakàlá fíkùn kò ní sí ilẹ̀ wà máa yà ṣàrùn wà máa lè dòrì mi máa rí sí ilẹ̀ àwọn àwọn ni a bá ká òkú lọ́gbẹ́ iná fi ní ká mọ̀ ṣe tẹ̀sí tá a bá jagun tó jogun òdodo ẹ ti pààyàn sí ẹ ti pa kí lẹ́tọ́ tó máa gé létí gé nímú sí gbàgbẹ́ mi ti bọ́ kò sí àǹfààní bí kọ́sẹ̀ tó máa gé létí gé nímú kò tó máa túkùn ẹ̀ síta òun òfin ìrẹ́lẹ́yìn mọ́ ti lọ wà máa lè jó ìhìn mi máa yí sí ìlàmú ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ilé ìwòsàn ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wà tó wárí lára ẹlòmí ọlọ́ọ̀bá wa sùpánù ọ̀tàn ọ̀tà nígbà tí ń ròyìn àwọn tó rí báwọn ìròyìn wá pọ̀ wá dàbí kọ́lọ́hún mọ́tò bó ti pọ̀ tó nu sọ́dù bá kọ́ra ọlọ́run ò bá mọ bẹ́ẹ̀ níbi míì tá a tún fi sọ wọn ló tó yàtọ̀ sílẹ̀ yìí bẹ́ẹ̀ bá iná ìrìnàfìkì nínú àyà ní kánàlá bẹ́ẹ̀ bá kó àyà ní fásitì jọ èyí ó ti síra kéde síra tẹ́lẹ̀ rẹ̀ kéde síra tẹ́lẹ̀ rẹ̀ nígbọ́lọ́ tí ó yìí ìrìnàfìkù ìfàjọ ẹwà ti kàfí rẹ̀ tafsiru àyà ti nìfà èmi gbàgbé mọ́sẹ̀ ń obìnrin tó tètè lé nínú ẹnu bá kọ́ lè kọ́nu wa àwọn afá lè lóko yìí tíra ti dúró báwọn ní òfin tọ́hún bẹ̀sírò àyà sí nípa ẹ tíra gbẹgbẹ̀rẹ̀ ní òjè àyà sí nípa àyà sí sọ̀bẹ̀sẹ̀lú nìkan tíyàn fàyọ kó náà fúran wá ti ṣàkú rẹ̀ tó bá ń yẹ. ẹ kàn tó pọ̀ mọ́ irú nípa oríṣiríṣi tó wà láwùjọ kọ̀ọ̀kan ìtàn dáwọ̀ mi fún ìtàn dáwọ̀ bọ̀ ní ìtàn tẹ̀lé àti tí wọ́n ṣe tọ́lọ̀ owó ìgbẹ̀gbẹ̀ náà lọ́sọ̀ wá ń kẹ́rì. ibi tá a ti ń bọ̀ ní pé sínú wọn lọ́wọ́ àtàlẹ́ náà láwọn tó lè gbà pé ọ̀rọ̀ kìí ti ọ̀rọ̀ tí mo ní gbọ́ lẹ́nu àfáwà tẹ́ bá bi mí ìwọ náà tẹ́ bá bi ọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ ọlẹ́ni tí ó ṣètò káàkiri òǹgbà àánú ẹ̀ àkójú rẹ̀ iṣẹ́ láti ọ̀rọ̀ mo ní láti di ẹ̀sìn yìí òun ni ìbéèrè yẹn ó sì mọ ní ká ti gbé e tó jẹ́ pé àtòrí nǹkan ní ìdáwà pọ̀ lẹ́yìn náà àwọn kan tó tún wá rọ̀ mọ́ tó jẹ́ pé inú ẹ̀sìn náà ló wà tí wọ́n bá bí ọ́ ń pa àwọn tọ́lọ́run ní kọ́ àwọn tọ́lọ́run ní àwọn tá a bí mọ́ ọ. sàkẹ́mẹ́sì lélẹ́yìn náà wà kìí ṣe àkáǹt ṣùgbọ́n náà àlámà rẹ̀ rẹ̀ sí ni ṣé wọ́n lọ tẹ̀ wọ́n àbáwọn ni wọ́n tẹ̀ ọ́ ṣé wọ́n lọ ba bẹ̀jẹ́ àbí wọn àbí wọn àbáwọn ni wọ́n ba bẹ̀jẹ́ ṣé wọ́n lọ ga lórí àbáwọn ni wọ́n ga lórí ó gẹ́ ti correct kódà ọba ẹgbẹ́ ibi tí ẹ fi rojọ́ wọ náà padà dá láre ṣùgbọ́n ọmọ bó ṣe irun mọ́ra wọn tó ọba jáde pẹ̀lú lọ́wọ́ abẹ́rù kọ̀rẹ́ kan tó ọba ń tún rò padà àwọn tó o bá gbé ń kọ́ ní gbogbo ibikíbi láyé tí wọ́n ló dábẹ̀rù àbáwọn ni wọ́n dábẹ̀rù. aládùúgbò làzálà bìbìrì ìlú yóò sí ìbìrì já ìbìrì ìlú yé máa sọ fún mi pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú aládùúgbò ṣe déédé pẹ̀lú wọn bá wọn gbé lọ́nà tó rẹwà tí mo fi ọwọ́ àtẹnu mọ́ tí mo fi ń rò wípé sálàdúgbò ní gbogbo yẹn bá níbi súnmọ́ ìdé ṣé kò ní jogún báyìí kò sí ní jogún. Wallahi la yu'min. kò gbọ́lọ́ǹgbọ́ owó kọ́lọ́ǹgbọ́ ra pépé mú mi ní òdodo lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta wọ́n níta ni. mẹ́lá ya mẹ́nu jẹ́rù bàwá ìfọ̀. ẹni sára gbogbo bí o aládùúgbò rẹ o kò fọkàn balẹ̀ sí ọ ọ̀rìṣẹ́ni tán sọ̀ òjíṣẹ́ ọlọ́mọdé alẹ́ mẹ́ta pé kì í ṣe mú mi ní òdodo láti máa délé rẹ̀ pípa ló ń tàn fún ẹni tára àdúgbò lọ fọkàn balẹ̀ ọ̀nà àwọn lè bọ́mọ pé nǹkan tí wà náà lọ́pọ̀ àwọn sì fa ọmọ létí pé wọ́n tẹ̀lé fà wọn létí tábìlú rẹ̀ ò bá sì ga ni wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ dé ilé wọn o jókòó sí sinmi rúmi tí màá ti dé ní o tábìlú rẹ̀ bá ga wọn fún ọ lọ́bi tán lọ ní nǹkan ọ̀rọ̀ lọ sí ibì kan tẹ́ máa ń bọ̀ wọn ò rẹ̀ wọ́n fún àwọn ilé padà torí aládùúgbò mi àtòríṣiríṣi àbúrú tó ga bẹ́ẹ̀ táwọn èèyàn sí. níjọ́ kan mo gbọ́rọ̀ yìí pẹ́ẹ́sìtọ̀ wọ́n ní ìyá àti bàbá fẹnu kò lábẹ́ lọ́wọ́sọ ìsàmàbí mílíọ̀nù nípa ayé obìnrin bóbìnrin ti máa ń gbára tako lórí ọmọ kéésù sì lóbìnrin débi pé ó sì fẹnu kò pẹ̀lú ọkọ ẹ̀ pé káwọn lò kan nú àwọn ọmọ káwọn lè máa gbádùn ayé lọ káwọn lò kan nígbà tí ìfẹ́ ọ̀kan làwọn bí wọ́n sì kàjáde ní ìròyìn nàìjíríà yìí gbóbìnrin ṣe máa dààmú tó tí wọn bá ní ọkọ ọmọ gan fẹ́ ń lọ́mọ mẹ́fà a ní àtẹ́mọlẹ́rẹ́ tí ó fẹ̀mí àtọmọ náà ní láta ìlú wọn ẹ máa gbọ́ nǹkan míì nínú ìṣẹ̀lẹ̀ àwùjọ tá a wà ní tí èdè pé tẹ́ ẹ bá kó tí ara ní gbọ́ ẹ̀mí nígbàgbọ́ ẹ̀mí nígbàgbọ́ sí láíláí. ìgbà tí wọ́n sì ṣe nǹkan yẹn tán wọ́n ti ní ọ̀dọ̀ ọmọ owó òde ni o ìní ó ti di ọ̀rọ̀ ìròyìn o. tó bá jẹ́ pàṣẹ yóò ní ju owó dé àwọn yóò mọ̀ gbé bùkátà lọ mú wọn lòye bó bá jẹ́ pé pàtàkì ní latest ló jẹ́ tó bá jẹ́ pé oníyòóbá ní latest náà ló jẹ́ àbí ní máa mọ̀ sọ pé ọlọ́run ti wíwọ̀ lọ sí fún lágbájá ìṣẹ́tẹ́lì náà mo gbọ́ lẹ́nu èèyàn kan rí ó ti pẹ́ eighty eighty ni eighty ó ní this year màá lówó màá lówó bàá ọ̀nà màá ní owó pẹ̀lú gbogbo bá gbà ní eighty. ìyàtọ̀ ọlọ́run bá ńlá ni pé ká máa wá ìfẹ́ wípé kọ́lọ́wọ́n bá tó ṣe inú sọ́dọ́tò ìrìnàjò lápùpọ̀ ni ní tágbó àtàwọn àìpé kọ́lọ́wọ́n bá tó ṣe ìmánì ní ọ̀sọ̀ sínú ọkàn wa ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصر ọlọ́run ọlọ́run ni kí ọkàn kárí máa ní ìdíjẹ̀ tí jẹ́ mọ́ní òdòdó lọ́lọ́run fún ìṣẹ̀lẹ̀ fún ní ipá pẹ̀lú jọrọ̀ ọ̀dùn kábàbà ilé ẹ̀sùn ìlìmọ̀ òun ló ṣe ilẹ̀ tí ó máa nífẹ̀ẹ́ fásilọ́n lódodo wọ́n zẹ̀yánà ó fi kùlú bì fún òun ló ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ọ́ sínú ọkàn yín ẹ má rò kábàrà yín o níta náà gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ ẹ̀mí o kọjá wa ti ń bẹ náà kájẹ ká mi. wàkàrọ̀ àìlè ìkùnrin lè kú fúrọ̀. òun ló ṣe yí lẹ́nu tó kórìíra kájẹ́ kékeré àti ìtùsù ìyapọ̀ ọlọ́run àti ìtẹ́lọ́run lóríṣiríṣi ọ̀nà. àwọn tá a gáàdì ni sani tọ̀tọ̀ náà látọ̀dọ̀ àbúrò àwọn ọ̀gbìn ẹ̀rọ bọ̀ wọ́ọ̀dù náà nínú ọlọ́run wà ní ìmọ̀ àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run tó wọ́n rí bẹ́ẹ̀ ṣé wọ́n béèrè àbọ̀ ní béèrè ṣé ni ó béèrè àbí ní béèrè bàbá sọ wípé bá rí bẹ́ẹ̀ òun ló ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe nínú ẹsẹ̀ nìkan. اللهم حبب إلى قلوبنا إلينا الإيمان وزينه في قلوبنا آمين bá a ti bẹ lọ́n kó ṣe imáyìn lọ́tọ̀ nínú ọkàn wa bẹ́ẹ̀ náà láti bẹ̀ kó ti wálé tó kórìíra àbàjẹ́ àti kọtọ́lọ́n kó ti wálé tó kórìíra rẹ̀ ló ń jẹ́ pé fàlásùn mọ̀nkúnnà sí yìí kí nǹkan mẹ́ta kan bá ń bẹ nínú ọkàn èèyàn àbí tí bá ń bẹ lọ́dọ̀ èèyàn kò jẹ́rú ọlọ́run yóò rí adùn ìgbàgbọ́ sweet náà lọ́wọ́n pè lábá pè ní halawa gudigudi gudigudi kọfí gbogbo nǹkan tí máa dùn ìgbà ìgbà tí wọ́n lẹ̀ láìlọ́nù yẹn halawa lábá wọ́n pè that very word lọ́lọ́n bá lò náà nínú àìmàlítì àmìlì lò náà wájà dàbí hìnnà halawa tàbí imáà tí nǹkan ìbá ń bẹ̀lẹ́bẹ̀ èèyàn ẹni ó rí adùn yìí náà alákọ̀ọ́kọ́ onígbójẹ́ tọ́lú àtànábì lẹ́nu tẹ̀ sí ju gbogbo nǹkan mí lọ láyé orí ńlá ni ò lẹ́bùn wípé àwọn èèyàn wọn fa ayé lẹ̀ wọ́n wọn fi kò lẹ̀ wọ́n wọn kọlá lẹ̀ wọ́n wọn fààyè lẹ̀ wọ́n wọn fi ìlú lẹ̀ kò sí sáàlẹ̀ sílẹ̀ láyé tó ń tọ́lọ̀ àjẹ́bẹ́ẹ̀ tó tọ́lọ̀ tó jẹ́ islam tọ́lọ́wọ́n fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam. ìmọ̀ nǹkan sọ kótó wà ní lásìkò buhari ni ó sọ kótó wà lárugá ẹlòmíì lè rántí náà rọ nínú ìparí ọ̀rọ̀ gan ló ti ló kàn ti pàkíyèsí ìjọba pé ẹgbẹ̀rún ọlọ́run o o kò ṣe kó kàn wọn fọ́rọ̀ fi kún ọ̀rọ̀ nípa ni ìjọba ìjọba o wọ́n ròyìn orí tó pàdé ẹ̀ tó ju tó bọ́ lọ́wọ́ ẹ̀ lọ ká dúró lórí wípé ní sọ́dọ̀tìlà fàt tó di pé ẹwà àwọn ní báyìí o ìnira yìí pọ̀ ọkàn àwọn tàbí kọ̀ ọlọ́run sọ kan tóbi tó orí wà nínú àtàwàdúnà anna ọ̀rọ̀ láti ṣọ́kẹ́ ti tẹ̀kọ́ rẹ̀ ní ọwọ́ bẹ̀rẹ̀ ní ẹni wà ń kún kàdùn nígbà kàmá akọrọjà kàmá akọrọjà kẹrọ búkà mi báyìí ti kàbí alḥàbí wa iná fàrí kọmínà mùmìnì na lákàrí hù. ọkàn wọn mùmìnì apákan wọn ń wò pé hey torí àwọn ọ̀dà pé ìsìnkú sùn láwọn ọ̀tọ̀ ọlọ́run rántí àtàwọn tí wọ́n máa ń sọ kájàkájà náà yíké ogun ní wọ́n ti ṣe ogun ọ̀hún ni ọlọ́run sọ pé ó ti sáàkù sẹ́yìn ní ó gbọ́ ọtí wọn yìí lọ́lọ́run fún wa sọ pé ọkàn wọn kọ̀ nípa pé ní ikú lẹ́ẹ̀mejì ikú iná ní ikú jẹ́ ọmọ lámúyà ń gbèdè sí fi ẹni tí a máa pa pẹ̀lú dà tó kú ogun náà nù gàájẹ̀dẹ̀ sí làtúbárù wọ̀ ní mọ́tò wà ní tẹ́mi bá ti bọ́ ti bọ́ náà nìyẹn gbogbo tó ló jẹ́ sábàbí ọlọ́run fi ogun lọ́rùn ní ọlọ́run ní wà á ń tún kàrìbùn wáyé máa ọ̀rọ̀ kẹ́lẹ́ يجادلونك في الحق بعدما تبين لهم wọ́n wá ń tó ti ọlọ́run ti sọ̀rọ̀ lọ́rọ̀ bí ní sọ bẹ́ẹ̀ mọ́. bàdàmà tàbá yánà ka annama ìfàkúnà ilàlmọ́tì wọn bí ìgbà tó jẹ́ pé àkànfẹ́ lọ fún wọn wá ni ìgbésẹ̀ ọlọ́run ó ti dọ̀nà yẹn وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين gbogbo àwọn ayà yìí jẹ́ ká mọ̀ wípé èdè wọ́n tàn sí ní tẹ̀lé kan pé ẹjá lọ pààyàn ìgbà tó náà ń ṣe jihadu yìí tó jẹ́ ti òdodo gangan ní ọ̀ràn yìí apákan ayẹ̀ rẹ̀ ń bọ̀ wọn. ubina lilladhina yuqataluna bi annahum zulimu wa inna Allaha ala Ìdí ara kẹta fẹ́ náà ni. Wà iná lọ aláàlọ́kùnrin. Aláàlọ́kùnrin yìí. Àkọ̀dé. Ọlọ́run ní èyí ni mo sì máa bí ìsìn ràn wọ́n ti àwọn ọmọ òfin mọ̀ ìfẹ́ lọ́wọ́ gbà. Láwọn kẹta kẹta kẹta kẹta. Àwọn òfìrìjú Wọ́n lé wọn jáde nínú ilé wọn, wọ́n sì lé wọn lé. Wọn sì ní ìlú ìtàkùn sọ̀tà tó ọlọ́run bẹ̀. Wọn ò sí wọn gbogbo àwọn ọ̀tọ̀ ọlọ́run bá wọ́n kárí àìní kòránì rẹ̀ wọ́n rí o torí ìtẹ́ ìtàn ti rí ìtàn gbéjáde wọ́n rí iná tí wàá tún jára lò sí i ní táwọn sàádé ń gbọ́nà sí ọlọ́run bẹ ọlọ́run gbà wá ọlọ́run là ọlọ́run sàánú wá ọlọ́run kọ́ ayọ̀ lọ́wọ́ wọn. alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل أو تنصبوا أو تنصبوا فهذا يقول إن الناس قد جمعوا ناس أي المشركون والكفار àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba tí wọ́n fẹ́ kẹ́ ẹrẹ́sìn ọlọ́run ọba kọlu jámà ń là fún wọn ti kójú ọkùnrin pé àwọn oòrùn yìí bó tú ẹbẹ̀rù mọ́ ẹ̀rù tẹ́lẹ̀ ẹ̀rù tẹ́lẹ̀ ṣe wọn ẹ̀ ti pẹ̀lẹ́ o Fazadahum imana. Ẹsẹ̀ pẹ̀lú tán bá rí fẹ́ fi wọ́n sórí kalẹ̀ o. Fazadahum imana. Wọ́n pa wá sórí pa ẹ̀sìn lọ́run, imọ́ ní bá tún dà sí. Kùránù pé méjì o. Fazadahum imana. Wọ́n pa wá sórí pé àtẹ̀lá náà rí imọ́ ní bá tún dà sí. Faqalu hasbuna Allah. Àwọn ni bọ́ ẹgbẹ̀rẹ̀ lábàá bá lọ àdìmá àdìtẹ́tán kámọ́ ọ̀bẹ lábẹ́ ẹ̀pẹ̀ ó pé wájú pé ẹ̀pẹ̀ lọ sáàrà ní ọlọ́run sì máa àwọn bàbá lọ́kọ́ sọ yẹn orí tí ní ń bẹ lókè pẹ̀ kí lóore tó kù lára ayé tí ò bá ti sáà wá dáadáa lókun bẹ́ẹ̀ ayé ò ní parẹ́ àtàá láì kọ́ ìgbà orí ọlọ́ ó dìgbà tí wọ́n bá sọ tí wọ́n bá dákọ̀ ọlọ́run mọ́ fún òfin mọ́ wàlátà tó mú kán àpèrè ńlá aláṣẹ àrùsàlì àyíká àwọn mi dé ayé òní parẹ́ àpèrè fáwọn ìlú ìlú parẹ́ lórí báyẹ̀ bá sì tán lọ ìyàn lọ́yà pẹ̀lú àlẹ́ ẹ̀lmẹ̀ wọn ọmọ lọ́rẹ́ sọ mọ́ nípa ìsìn nípa fífíò nípa tàfírò ọ̀láàkí ní yàtọ̀gbẹ́dọ̀ ẹ̀yìnmọ́ lè kọ́bùdì lè ọ̀là náà àwọn onímọ̀ rẹ̀ tí wọ́n fi mọ̀ sí lọ́wọ́ lọ́wọ́ máa mú lọ ọlọ́mọ máa yọ kó láyé ara ìrí pé ẹni ibi láyé parẹ́ lórí mi tí ọlọ́run bá wá mú wọn kó láyé hátà títí tó fi di wípé kò ní láyé kọ́ alimu lórí ilẹ̀ tó di sọ́kọ́ afọ́ ọ̀gbìn rẹ̀ ní ilẹ̀ tó jẹ́ ní ọlọ́run ó yà kó àwọn jù á ìsáfà ìnásòrò owó san jù wàhálà àwọn àmú àwọn aláìmọ̀kànmọ̀kàn afọ́kùn pé mo ní àpá pàtó ìlú wọn mọ̀ bí wọ́n léèrè ẹ̀rí tí wọ́n ju bílẹ̀ tí wọ́n bá tẹ̀ bá ti wá fún wọn pé ẹsẹ̀ wọn jáde ẹsẹ̀ wọn jáde ọlọ́jà rẹ̀ fẹ́ẹ́ lórí àìmọ̀kànmọ̀kàn ìtàwọn ní òdodo ń sọ fún wọn kò wọ̀ wọ́n létí ìtàwọn ní àìmọ̀kànmọ̀kàn sọ fún wọn ní ó ju bíléèsì lé lórí fàtí ìwọ̀n wọn bí wọ́n léèrè fa aptal wọ́n sì mọ̀ fún wọn létí fàdọ́lù àwọn tó ń bi léèrè wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ fúnra wọn wà àdọ́lù wọ́n tún mọ ẹlòmíì gbẹ̀yìn ayé pásítọ̀ náà kọ́ wọn náà ní ìtàbàdé nù lórí yẹ ká máa bẹ́lọ̀ ìmúdúró sísìn ẹ máa wà sọ فتلقى آدم من ربه فتلقى آدم من ربه كلمات فتاب عليه أو أفضل tí ọlọ́run fi ádámù fẹ̀kọ̀ ń gẹ́ ẹ̀ lọ́lọ́run fi ṣe ló fi gba títú báyìí àwọn ọ̀rọ̀ kan ẹgbẹ́ ọ̀gá dára àwọn ọ̀rọ̀ kan tọ́lọ́run fi ádámù fẹ̀kọ̀ ń gẹ́ rẹ̀ tó jáde lẹ́nu ẹ̀ òun náà ṣe pé torí pé ṣe pé torí pé mọ̀ torí pé ọlọ́run fi ṣe kò ń gẹ́ rẹ̀ tó sì rí wí lọ́lọ́run fi ṣe kò ń gẹ́ rẹ̀ lọ́lọ́run fi sábà bíi títúbá tọ́lọ́mbà tó gba títúbá yìí. ìyẹn tó mọ̀ sí pé àwa náà máa wọ́ lọ́hùn ní ẹni tí máa gba títúbá á sì máa wá lálàforíjì pẹ̀lú sísọ àti ṣíṣe ṣíṣe ni jíjìnà sí tí ò fẹ́ sísọ ni èyí tá a mọ̀ ìtẹ́ ọlọ́run ọba foríjì ni o. أستغفر الله أستغفر الله oríjì ní wọ́n lọ́nà alákọ̀ọ́ríjì gbà ní wà tó lè rẹ̀ ìnílẹ̀ pa méjèèjì pọ̀ Allahumma innaka abala ẹni tí mọ́ ọrụ ní ọ̀rọ̀ fáàkù àmì sàmójúkò fún mi ọgbọ́lọ́ pẹ̀lú ṣíṣe ni o kìí ti sọ nìkan ọba tí ó ní àmójúkú ni ọ tí máa fi tọrẹ fáàpù wà ní àmójúkú òkun wọ́n ní àwọn onímọ̀ wa sọ wípé kálímọ̀ wọ́n wá ní kálímọ̀ ọ̀hún قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا لا Ibn Abbas tàbí akọlẹ̀ ìfẹ́lọ́dí Allahu ta'ala anhu wọ Hassan wa Sa'id Ibn àtàwọn míì ọ̀dọ̀ ha wọ́n kà ní onímọ̀ ní ìfàfíò wọ́n wọ́n sọ wípé ayà kan kà ìmọ̀rọ̀bà náà lọ́lá náà àbùkà ọlọ́run bá wa ara wa wa sí. ń lẹ́nà. tó oṣù kẹwàá àbúra pé àbúra pé àtòkò òyìn àdòdè láàrin ọlọ́mọdé àtòkò wọ́n ní gbólóhùn yẹn àdúrà mi ẹnìkan ní kan ní àkùnmọ́ tí wọ́n gbọ́ àkùn kí ní ni mo wà níjọ́ náà lọ́hùn ní sàrẹ̀sẹ̀ kan nóònù kọ́ọ̀kù nákọlà nákọlà iná afáǹpẹ̀ ní nákàlí tẹ́rí alukóran ló lórí nákìlù ni nákàlí ni in tí ẹ̀sìn gbọ́yé pa nákàlí kọ́ ni àwọn sáà dákọ̀ nákàlí gbọ́yé o àwọn sáà wọn sọ pé nákàlí nákàlí ológun làwọn o babaláwo ni wọn o bẹ̀tù mẹ́tàlí gangan nínú ṣẹ̀ríà ní reference ẹ̀rí òdodo tí ẹ lè fi sin náà ní koran fi jẹ́ mẹ́tàlí àwọn afọ́fù gbé mu ìkọ̀dìmú náà láàkìlá wọ́n revelation tí mo ń tọ́ ẹ bá ń gbọ́ yìí fìbà ẹ̀sọ̀ àwọn tí ò lọ́lọ́ ń sìn kùránì làákà ìwọ̀n ni ẹ̀sọ̀ tẹ́fẹ́ sọ ká gbọ́ bó bá ṣe bá mi sí lọ́pọlọ wọn inú olùdámì gbígbà wọlé wọn ò fẹ́ ẹni ọlọ́run ni wọ́n gbọ́ pé kí lọ́lọ́run wí kí lọ́lọ́run wí ṣé tọ́lọ́run wí mu alhamdulilayi nǹkan kan sọ ní lójú ní ọ̀fà kò

ló bá padà mo bá tún àwọn sọ̀lá tòbí tán nígbà tí wọ́n á jáde fún bàbá níwájú wọn sí ojú òkú pẹ̀lú ní kí wọ́n sọ̀rọ̀ mo ní bàbá ìmọ̀ ẹ̀yin náà lè tún sọ báyìí ẹ̀yin náà lè tún sọ báyìí mo ní sọ́ọ̀fù ẹlẹ́ẹ̀kejì ni mo dúró ibẹ̀ làyé sì wà ní ilé mú sọ́ọ̀fù kẹta ní sísan ibi tí yorùbá ẹbí wọn máa jẹun tó jẹ́ pé tí mo dúró ní pọ́blẹ́mù mi ó ní ẹni tó fẹ́ kọjá òfin mà wípé èèyàn kí òun lọ́wọ́ kò yẹ kí ìfẹ́ máa fi báyìí mo ní mo nígbà tó ṣe bá dùn sẹ́yìn òsì mà ẹni tó jókòó sí náà bá ń jẹ́ òun ìgbà mo ní bàbá mo ní kí mò ń sọ yìí ọ̀rọ̀ ànábì ni èmi kọ́ mò ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́là mi kódà ó ní ká dá ìdí ẹni òun ká rí pé àgbáláyè ó ní tó bá ti jọ kọ́ra lórí ìlú mo jáwọ́ wà lọ́ọ̀ì ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ nínú bàtẹ̀ ìsọ̀bá náà ló sọ̀bá àwọn ìgbọ̀n kankan mọ́ inú mi nígbà wọn bá yọ owó lápò bá fún wọn bá a bá ń tẹ́lẹ̀ ìṣẹ́ náà ayé òṣòro ayé òṣòro ẹni tá a bá gbọ́ lẹ́nu àwọn ẹ̀nájọ́ ọlọ́kọ̀ọ́kan ní nínú ẹ̀ tó di mẹ́tàlé fún wa ó ti dàgbọ́ àwọn èyí tá a gbọ́ kódà táwọn ẹni tó hámà ẹ̀ òun náà ní gbọ́dọ̀ tọ́lọ́run fi ànábì yìí ní àlejò tó fún náà ti kò ń gẹ́ rẹ̀ nígbà tí ń bẹ nínú ẹja. fanada fi zulumati alla ilaha illa anta subhanak subhanaka inni kuntu minadh

فاستجبنا له فنجيناه من الغم وكذلك ننجي المؤمنين وكذلك ننجي المؤمنين لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين في ببياناتك الإخراج إن شاء الله قلم سواء في الجبال قولي لا داء أقول ما تسمعون وخاف الله تعالى لكم إنه الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله